Àbújá ibi tó o bá fẹ́ mu sí ibẹ̀ ni kó o tètè ta ṣàṣà Orísun ẹsẹ̀ Orísun ẹsẹ̀ tètè lọ dórí dára ọkùn yà á lọ́sẹ̀ yorùbá fly away. yé jùpájù sẹ̀sì bí jẹ́ kájọ máa yé àlàntà ọ̀gá. máa feature ẹni next track. ok ohun ẹ̀yẹ́ kan òun gbọ̀n. bímọ mo ti blow sí mo ti blow sí mo ti join congratulations. ohun ẹ̀yẹ́ kàn dẹ́ndẹ́n ni. congratulations. o ṣe o ṣe o ṣe thank you thank you thank you. adex adex adebimbo ń sọ̀rọ̀ kan lọ kí lọ́lẹ̀. ṣe ti rí nígbà tí àwa bẹ̀rẹ̀ sí ní kọrin kò sí nǹkan tó ń jẹ́ social media hmm. Hmm. in fact ó wọ̀ débi pé kò sí cd késẹ̀tì hmm. la máa ń la máa ń mú lọ sí gbogbo ibi tí a ti fẹ́ kàn bá wa play ẹ̀ so a máa ní bí abikẹ́sẹ̀ mẹ́rin àbí márùn-ún gbọ̀ngbà tí cd wa dé aláti kọ́ ti tọ́ cd ẹyọ kan tí cd kan was three thousand naira ẹyọ kan gbà yẹn so tó bá court tẹ ẹyọ kan tó bá tún fún rédíò tẹsán wàá gbà padà ìjọ hmm. tí o bá tún ní program bẹ́ẹ̀ torí kò sí kọ̀ǹpútà kan táwọn máa fi so ìjọ tó bá tún ní program bẹ́ẹ̀ ni wàá tún lọ wàá tún play oh, wàá tún gbà padà. Ah, ah then period yẹn tí ọlọ́pàá bá dá ẹ dúró tó bá rí pé cd rí tán dẹ̀ rí pé ọ̀rọ̀ wà ń bẹ̀ ọlọ́run ni ẹ o in fact àwọn likely kan fún ẹ lówó. na you are there for here hey. for cd. i be cd you be big boy. òyìnbó nìkan náà máa ń rí so gbogbo gbogbo yẹn ti ó ti hmm. change tá a bá fẹ́ record ní studio gan gbà yẹn gbogbo yín tẹ̀sí pọ̀ tí yẹn lè ṣe máa kọ gbogbo part yín hmm. ẹ̀dẹ̀ ní láti kọ́ lẹ́ǹkan pam. Hmm, kò ti get kò dàbí cut and paste nǹkan nǹkan hmm. so everything tí a gbàdúrà fún ọ hmm. tí a bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ti work ní rọrùn hmm. sẹ́yìn nǹkan tó kàn ń ṣe ní industry tó ń dè mí ni pé afro hip hop movement yìí àwa kan la bẹ̀rẹ̀ ẹ a jẹ ọ̀rọ̀ nǹkan tá a ṣe yẹn i won't lie to you because um, nígbà tí gbogbo social media yìí dé la ṣe ń kó gbogbo àwọn iṣẹ́ wa ó dùn ọ̀yẹ́ làwa náà ṣe ń kó sórí social media and things for people to still mm. so torí ẹ àwọn nǹkan tí èmi kàn fẹ́ kí àwọn èèyàn máa láǹfààní àti ṣe ni wípé tí wọ́n bá ṣe ń fún àwọn the new generation artists ní àwọn endorsement tv hmm, tong yes they still have they have their fan wow. they have their fan base and they have a lot of things to steal off that's why i just came up even ní pẹ̀lú ọ̀gá iléeṣẹ́ àjọṣe meeting kan láìpẹ́ yìí a ti ní ètò àti ṣe kíní kan tá à ń pè ní throwback concert. Hmm. wow gbogbo àwa tí mo dárúkọ yẹn mo ti imagine la máa ṣe gbogbo wa pátápátá la lórí star plus lórí lórí jazz man, lórí asados lórí gbogbo àwọn mọ play god bless lórí àwọn àwọn other eh, plantation boys remedies gbogbo wa bẹ́ẹ̀ yẹn oh, so ó máa tóbi gan ó máa jẹ́ nǹkan tó ó máa jẹ́ nǹkan tó big gan round gbogbo tá a bá lè ṣe dé so hmm. initiative tèmi nìyẹn hmm. just to make people say àwọn èèyàn sì fẹ́ jó bọ́ sọ́nbà play àwọn songs àwọn orin yìí ní ní club you will see you will see the passion people wọ́n máa rántí level táwọn wà ń gbà tí ẹlòmíì ah, máa wà surprise. sọ kànga jí kànga yé kànga jí kànga wà lórí òtí ẹsẹ ìwọ náà rí gbogbo nǹkan bẹ́ẹ̀ and apart from pé yàn ń jó ń gbà yẹn ẹ máa rí àwọn sense kankan díẹ̀ díẹ̀ dìmú nísìnyí ìyàtọ̀ tó wá wà ń bẹ̀ yẹn sìn àtìgbà yẹn ni pé àwọn tí sì wọ́n ń lera wọn ní eré ni hmm. tí ẹni ìbá drop onísìn àgbọ̀ òun náà ṣe drop títí ẹni o wọ́n dẹ̀ fi kíní yẹn pa life span orin ni hmm. yes nǹkan táwa fi ní evergreen yìí ó máa hard fún àwọn sìn láti ní evergreen because nígbà tí ojú orin kan sìn after one month One month. o ti throw me ìyẹn is dead hmm. i'm telling you well, but ní àgbà time títí tiwa tá a bá drop orin sìn gbam ó lè tó bí abi four months ìyẹn lè máa gbọ́ pa kò sí bí o ṣe ní di evergreen. Mm. But to get wow. so that's just the problem that I see that is happening right now in the Nigerian mm. music hmm. industry. Mm. Mm. To one láti watch, most of them have beautiful songs. I only mean what don't make sense but because of this ori ori a fẹ́ make yìí a fẹ́ ṣe gbá they kill they kill the songs by themselves hmm. you understand hmm. so those are the things they need to do. ọ̀rọ̀ ńlá ni ẹ ti sọ yẹn then èmi mi ò lè wait láti rí gbogbo àwọn choba àwọn ah. fẹ́ blackface all these um, danfo driver ayama danfo driver so mabelo bengji lórí African China mi ò lè wọ ìsọmọ bẹ́ẹ̀ mo ti rí vision ẹ̀ kó máa tóbi gan ó máa tóbi um, gan. kí lorúkọ bọ̀bọ̀ yìí Daddy Fresh. o hmm. ti get. gbogbo àwọn dem Daddy Shoki hmm. and all. ok Ades. Uh, àwọn àwọn yẹn tẹ̀ ju àwa lọ díẹ̀. Hmm, díẹ̀ ok so a jẹ́ bí àwọn tá a ti dárúkọ yẹn so later tàbá tó fẹ́ ṣe àwa ó pọ̀ series la pé series series one two three four. Ah, ọmọ ah, oh, ṣe aláta ló máa tẹ gbọ́ tó drop ń sì níwò tí wọ́n pa ijó yìí rè. àní kó sì gbọ́dọ̀ máa kó lé orin yẹn nílé ijó ah, táwọn èèyàn ní pariwo. wàá tún wo wow hmm. alex